alfatawa almuhimma bá a ti mọ̀ pé oṣù ṣàbá nífẹ̀ẹ́ láti méjì báyìí òní ní fourteen nígbà tó mistake tó o mọ̀ pé ṣàbá ní ojú bí ọ̀sẹ̀ méjì náà lọ Ramadan tàbí wọlé nù tó ká ọ̀rọ̀ nípa Ramadan bá a ti máa ṣe lọ́dọọdún nìyẹn kọ́lọ́ ọba jẹ́ mi ogun látàrí dáadáa kìtáàbù zakat blanca lọ́wọ́ àmọ́ ọlá tọ́ọ̀rẹ̀ nípa ti Ramadan tó ń wọlé bọ̀ ká lọ nípa Ramadan ó di wa yóò máa jẹ́ ìrántí fún wa gbogbo ohun tí a ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ náà yóò tún máa wúlò fún wa kò dé so kìtáàbù síyáàmù lálọ́ nìsín. síyáàmù ليس من خصائص هذه أمة واحدة 593 page 593 question 871 الصيام ليس من خسائر هذه الأمة وحده àwẹ̀ gbígbà kìí sí pé àlè ọmọ yìí nìkan lónìí kìí sí àlè ọmọ yìí nìkan lónìí question eight hundred and seventy one ṣe ramadana hal huwa min asa iza abi umma am huwa min inda umma min sabiqa ramadan o ṣaru ramadan oṣù ramadan hal huwa min khasa iza abi umma ṣé al'umma nìkan ló wà special fún am huwa min indi al'umma min sabiq àbí gbogbo al'umma tó yí síwájú náà gbààwẹ̀ ramadan aljawab yaqulu allah ta'ala ọlọ́run ọba tó ga jù lọ́sọ báyìí pé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba lalladhina min qablikum la'allakum tattaqun yẹ gbàgbọ́ òdodo a sí àwẹ̀ lọ́rọ̀ yẹn lórí bá a ti sí lọ́rọ̀ yẹn lórí àwọn tí wọ́n síwájú yín kẹlẹ̀ bá a jẹ́ olùpayọ̀ ọlọ́run bá dáradà áàdì la àyà alkẹrìmà àlà ànà síyàmù ìbáradà kọ̀dìmà fúrìdàt àlà mọ̀nkọ́bùlànà kàmá fúrìdàt àlẹ́yìnà àyà alákùnrin yìí ó fi àgbé dájú lọ ààwẹ̀ ìbáradà kan tó ti wà láyéláyé tá a sí lórí àwọn àlùmọ̀ ọ̀rọ̀ yẹn lórí àwọn tí wọ́n síwájú wa bọ́lọ̀ ti sí lọ́rọ̀ yẹn lórí àwọn náà láàkín هم متقيدون متقيدون بالصيام في رمضان اما سي ما ما قاوا لا يكو ني ما با رمضان ني كوما باوي ني نوسو رمضان ام غير ابي ابي نوسو مينا هذا لا اعلم فيه نفا ان يعني النبي الي مي يريد لا تدوا لا بي ني رمضان اما فضائل رمضان وساخسه فكثيره منها اما اولاتي بفو رمضان àti specialities ẹ̀ ọ̀pọ̀ gan-an minha ma rawahu imam ahmadu an abi hurairah radiyallahu anhu onáà ní irú agbálọ̀ imam ahmad lọ́dọ̀ sí ní abi hurairah radiyallahu anhu an nabi sallallahu alayhi wa sallam annahu qala tó jí ṣe lọ́sọ báyìí pé ummati fi ramadan khamsa khisal ọlọ́run sori márùn fún àlè umma nínú ramadan lam yuta ummatan qablaha wọn ò fún àlùmọ̀ kan ní orí yẹn síwájú wọn àlùmọ̀ yìí kòlófù fámìlì tùhá im àti yàbọ̀ ìndẹ̀lẹ́ ìní rèéhìn mùsùlùmí ooru ẹnu aráwẹ̀ àbí òórùn ẹnu aráwẹ̀ ó dùn mọ́ ọlọ́run ọba ju tùrọ̀rẹ́ àlùmùsùlùmí lọ òtẹ̀sítẹ́kùfẹ́rù láwùmùn màláìka tó àtà yẹ̀sítòrò má ti bẹ̀rẹ̀ àwọn báyìí àwọn màláìka ọmọ tọrọ àforíjì fún wọn ni títí wọn fi sínú. ó di tẹ́sí تسقد تسقد فيه المرضة الجن لا يخلصون فيه إلا ما كانوا يخلصون إليه من غيره bẹ́ẹ̀ wọ́n di àwọn ṣètọ́n kalẹ̀ àwọn mọ́ràdà àwọn ṣètọ́n àjànú wọ́n di wọn máa kalẹ̀ wọn ò nílè máa débi tí wọ́n dé nínú àwọn oṣù mi wáyé ẹ̀sìn ìlúwa kullu yawmi jannatahu gbogbo ojoojúmọ́ lọ́wọ́ náà ni kí wọ́n tún wá sí ọ̀ṣọ́ àjànà kílẹ̀ pé ويقول يوشك عبادي صالحون أن يلقى عنهم مونة والعذى ويسيروا إليك láìpẹ́ àwọn ẹrú mi dáadáa wọ́n gbé gbogbo wàhálà àti ìpalá àtàyé wọ́n gbòdì rẹ̀ wọ́n àmà wọnú wọ àjẹ́nà wa ويكفر لهم في آخر الليلة ويكفر لهم في أوجه gbẹ̀yìn pé wọ́n rí oṣù ṣàwárí báyìí pé ọ̀la lọ́dún orújọ́ yẹn gbogbo ẹ̀ṣẹ̀ wọn foríjì wọn kéèlà àlìhíyà lailatul qadr àwọn sábẹ́ bẹ̀rẹ̀ pé ṣé òun ni orú lailatul qadr ni ojú ọ̀rú ọjọ́ gbẹ̀yìn kàrà láàmúra o làákínà làámìlá sẹ́rí òṣìṣẹ́ ìnáma yuwaffi àjọra o ìlú àkọ́dọ̀ àmọ́ àsanwó iṣẹ́ rẹ̀ fún un mo bá parí iṣẹ́ rẹ̀ fàádọ̀ ìkìtà bẹ́yẹ̀nà nàbí sẹ́lẹ̀m àná àmì àtàkì àbí ọmọ àwọn ẹwà wọ̀nyí ọlọ́run àdébí fi wáyé pé ọ wà nù specialist àti umma yìí nìkan òmìnira àkàwọ̀lù sallallahu alayhi wa sallam من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه انت بابا رمضان pẹ̀lú imani àti nírètí nínú àánú Ọlọ́run ba Ọlọ́run fọwọ́ ẹsẹ̀ rẹ̀ tó síwájú ẹni tó bá dúró pẹ̀lú imani àti nírètí inú àánú ọlọ́wọ́ bá ọlọ́wọ́ forí tẹ̀ wájú jọ́jú imam bukari àti nípa gbàdúrà pé àdìsọ́lá láàfíà mi ọ̀kàlà aleyhi sọlá tó wọ sẹlẹm ètòmí sọ òlílẹ̀ tó kọ́dù fi aṣọra àwọn akéwì ramadan ẹ máa wá òru abiyì náà ní mẹ́wàá gbẹ̀yìn oṣù ramadan mutafakọ aleyhi mẹ́wàá gbẹ̀yìn ramadan bá dé من رمضان من رمضان شد لإزارة يوت سكو سكو لدى وأهيا ليلة يدى يبوري وأنقذ أهلا يدى ديا وأبيه كان ما في عبادة قالوا بقى أبي صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. الله رمضان بولاية لا يتوداه صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين agbọ́n mọ̀ pé báyìí ló ṣíwájú wọn lè san owó èkó dáàmà owó gbèsè àwọn gbèsè yẹn kò yẹ kó sílẹ̀ mọ́ owó tí ọ̀jà kan lórí owó tó dídí bá ti tiẹ̀ ìzàká ọ̀wọ́rí ẹ̀ owó ìtọ́jú ojúlówó owó tiẹ̀ ní ọ̀jà kan lórí tó kọ́ ma ojúlówó orí owó tiẹ̀ kó yọ ọ̀jàká yẹn kódà kó yọ in advance ìyẹn lè yọ ọ̀jàká lẹ̀ in advance nínú Ramadan ló yẹ kó àbí inú zòlù hijja lọ ẹ̀kọ́ yọ zaka ọwọ́ àjọ nu Ramadan kò sábúrú ń bẹ̀ àmọ́ kó di nu Ramadan ni ọwọ́ tó wá di ilé rẹ̀ nínú zòlù hijja ilé yọba mu òde ilé yọba mu so kọ́ gbọ́ pé òun ti ń ṣe ètò yẹn bí ẹni tó bẹ́ẹ̀ ṣe exam ni wọ́n ní three to seven three hours paper ni wọ́n bẹ́ẹ̀ kí zoro kó kì í sí kó kí zoro àti àti láti kò zoro kó ti calculate ẹ̀ pé ah, by four tó ẹ káwọn kí á sèrò àwọn wà nù exam hall wọn sì nígbò láyè kára jáde wọn bá sojú màbá yẹn wọn bá wọn sọsọ gbèsè yẹn wọn bá gbèsè wọn bá sọ gbèsè kan owó tó owó tó kù ó yọ ọjà ká àmọ́ òní káàṣì rẹ̀ kó yọ káàṣì kalẹ̀ kó postpone owó ẹrù yẹn kó máa san yẹn kéde pé kò ní san gbèsè yẹn ọ̀sán àmọ́ kò tí ì lówó lẹ̀ gbèsè tí ọlọ́run ọba ló lágbára láti sàn ó di wallahu ta'ala alim affect ti ọlọ́run ọba tí ọlọ́run bá affect ti wọn kọ́sán owó tiwọn náà fún wọn ó di ẹyin always èyàn calculate bí mo sọ pé calculation èyàn máa ṣe calculation the mean that ọ̀fẹ́ wọ exam all by three wọ́n lè rí seven kẹ́tọ́ jáde ọ̀nà pé seven affect kọjá ó lè nígbà láàyè kó bẹ́ẹ̀ lè kírun ó nígbà láàyè ó di ẹyin so the best thing kó o ti kí zuru àti asiri rẹ the best thing kó o ti yọ owó gbèsè yẹn kalẹ̀ kó dẹ̀ yọ owó ti zakai náà kalẹ̀ ó di nígbà tó wọ́n ti wà lọ́wọ́ rẹ̀ yẹn alẹ́ gbáláyè láti sanwó yẹn advance mo sọ ó di inú zòlìṣẹ́jà kó wọlé tó pé ó lè san rọ́jò yọnu Ramadan ó di ìwà Allahu ta'ala alẹ́. báà malam eh, Abdulrahman tó bá gbà pé ọ̀rẹ́ mi wá gbàrà kò sí ní tó rí. ètò rí ó yẹn òun ti lọ pé àsìkò ti sin ti tó lẹ́yìn pé bíyànjú pé iṣẹ́ àìlọ́wọ́ àrí àbí ebó kí zoro ebó kí asir rí kò rí gbogbo ọba yẹn ló jẹ tìmọ́tò tó náà yóò ṣe tàhárà nígbà tó ti rí yẹn gbà pé ẹ̀sìn lẹ́yìn ìgbà tí mọ́gìrì tó tán lòun tó rí nìyẹn ọlọ́wọ́ gbà lẹ́sìn fún báwọn àmọ́ wá lè gbà padà lẹ́yìn Ramadan ó fi dáa pé ìṣèyàtẹ̀ dá máa yẹrí bùkà ilẹ̀ máa láyẹrí bùkà àmọ́ bí ọba bí ànábì sẹ́lẹ̀mù tun ń si egbe ẹ̀gbẹ́ wà lára bàtà rẹ̀ tó kírun tán ó kí rákà méjì tán Jibril wá sọ pé ẹ̀gbẹ́ wà lára bàtà rẹ̀ ó sì bọ́ bàtà nígbà tó wá kírun yẹn tán tó mú ó kí méjì yòókù sí kò tó èyí tó kí pẹ̀lú yẹn kò kí la kò kí kò dá padà òdì pé ìgbà tó ti kírun ìgbà wẹ̀ tí wọ́n ti tán ló tó rí àwọn ti dúró ó di yá àfa mi sísà kan náà ṣẹlẹ̀ sí báyìí alọ sí hajj ló wá bá mi pé àmì yóò mọ̀ fẹ́ bí èrò ló béèrè kẹtọ́ ọjọ́ ọmọ ìdìtìjú má béèrè má ti jù ó wá ní tàwáàbù táwọn ṣe ti umura nígbà tó ń délé ló wá rí pé òun rí táìmù òun rí nǹkan oṣù òun ní ọlọ́run bọ̀ sí oṣù àmọ́kà sáà pé ó ti kó mákà ní ìbánikò tún ìbáni ojú dóbà ẹ̀wọ̀n tó wà mọ́ka tó bá má tán tó bá wẹ̀ tó bá tó wà ní kọ́ má tán kò sí tó bá fi mí sí. láì pé èyí o ti gbà ṣètò ìtẹ́lẹ̀ wọlé eléyìí ọmọ jẹ́ náfìlà láì pé kò sí wọlé eléyìí ọmọ jẹ́ kọ̀dọ̀ ó di wallahu ta'ala alam. mo máa rántí ọ̀rọ̀ síta ọ̀rọ̀ tí mo fi múra twenty years àmọ́ dẹ̀wé tó wíwá sọ̀rọ̀ fún mi pé ah lójú ti ti dìbà mo ti kí ní kí ọlójú sòótọ́ ọ̀rọ̀ kò sọ̀rọ̀ tó bá fẹ́ gbèrè tó bá béèrè báyìí ó di wà àwọn obìnrin ọlọ́wọ́ bá dá wọn special kọ́lọ́wọ́ pẹ̀lú ọmọ abúlé hasan kan lọ́ta kó mọ̀mọ́ wọn ẹ̀rọ tí wọn náà àti bàjẹ́ náà tí mo fẹ́ sọ ó ní ìyẹn lè máa gba àwẹ̀ ìyẹn lè máa ṣe gbogbo nǹkan nǹkan tàwáàfù nìkan náà yòlùsí pé àlébìsọ pé ìfọ́ àlòkù ṣe ilẹ̀ tàwáàfù àbí gbogbo ìwé ní ọkàlẹ́ dé ìbò yín ló bá sọ pé ó bá sọ pé òun ṣe nǹkan oṣù ń ka Kùránì òun ṣe nǹkan oṣù ń gbàwẹ̀ ó bá ní òun kà pé gbogbo nǹkan kéèyàn ṣe àfi tàwọn Áfíríkà mo wá ní ṣé wọn ti bá bẹ nùdó lò wòró lò àdìsí àwọn àfáà ní ma'arifatu asbab an-nurud tu'inu ala fahmi an-nas àbí kí èèyàn máa dì mo ní áàdì ni wọ́n máa ń ṣe màmá wa sẹ́yìn dá Aisha wa ń sunkún àti wàá bèrè pé kí ló dé wá ní àgbègbè yóò máa lọ ilé pẹ̀lú umura àti hajj èmi máa padà sílé pẹ̀lú hajj nìkan nígbà ní if ali kò lè ṣe gbogbo jẹ́ láti máa ṣe máa ṣe ilẹ̀ tọ́wá afrika nìyí ṣe tó bá mọ́tẹ́ ọmọ sí tọ́wá gbogbo jẹ́ jẹ́ umura ma ó di yé wa bó ṣe rí nìyí so kéèsì ọ̀rọ̀ irun ni wọ́n sọ mẹ́wọ̀n ọ̀rọ̀ ọ̀run àyè kírun tó àwọn nǹkan tó ti kàdísì ó ti rò pé báyà ó ti parí nù ó ti kọ̀mọ̀ sábà bí wòró di àyà àdísì ọlọ́mọdé àfẹ́rẹ́ yìí wa náà kò sábúrú ń bẹ̀ tí wá sí àmọ́ ó léwu fún wọn tíṣẹ́ Abdulaziz bàbá yìí náà lọ́la kọ́ sọ nígbà yìí náà ni bàbá Bombaz ó ní ntọ́ ẹgbà pé it's natural something ètò ọlọ́run ọba ntọ́ dámọ́ obìnrin ọmọ àdébí Adam la kó filẹ̀ kọ́ wá kó wọ́n wẹ̀ ọmọ ìlàdọ́ tó bá lò ó tó bá dúró àmọ́ ìpàkọ́ṣe rẹ̀ ó lè bá yíwọ́ ẹ̀jẹ̀ yẹn lè máa wá gan kó máa kó máa dó mọ́. tó wọ́n lè sẹ́rí bàbá òsèmí ìlú rahimu olúwa ọlọ́sọ̀ fún ẹ pé tó bá kàn ẹ pé yẹ kò ní rí tàwáàfù ṣe lápẹ́ ó bímọ lápẹ́ ju èyí ẹ̀ bá bímọ ni ọdún ọmọ ní ìsìnkú yẹn tó bímọ ní àbí níwájú international ni yóò bímọ torí wọn ò nígbà kéèyàn lọ sí àjẹgbàgbà lórí lásìkò sí i káwọn bí wọn ni pé ó ti àsìkò tí wọn dẹ padà sí kọ́ńtì wọn kò tó forty days yẹn ẹ̀jẹ̀ yẹn ò jẹ̀ dá kọ́ wọra rẹ̀ máa kọ́ lo uh, àwọn páàdì lóra lò kó sì tọ́wọ́ àbúbẹ̀ kí ni hújà rẹ̀ bá bùnbà bàbá òsè mi ó ní ọlọ́run tó gbé tọkùnlá mọ́tàkà àtọ̀ ó di ìwà sọ́bọ́dé ní Islam wà so dynamic ó ti yá ipò ọ̀dù kí sí kẹ́kẹ́kẹ́kẹ́ kò sí kẹ́kẹ́kẹ́kẹ́ mẹ́ ó di yé náà wọ́n ní sísí imam Ògbómọ̀ṣọ́ tó ṣe kútùbà yìí pé kò sẹ́ni tí máa rí oṣù àwẹ̀ àfi sultan pé àdìsí sọ pé tí a bá ti ní aṣíwájú kan tẹ́nìkan bá tún pèrè láṣíwájú kẹ pàódọ̀ <laughs> ọ̀rọ̀ yẹn lọ́jọ́ alẹ́ ilẹ̀ Yorùbá ní sí pé ó ní wẹ́wẹ́ kó pààyàn ọmọ ẹ̀rọ àdáyé wọ́n wá sọ̀rọ̀ kan nílé mi gbọ́ júmọ̀ àti ìjẹta àbíjọ́ ọjọ́ ọjọ́ ó ní gbogbo àwọn tí wọ́n ń bọ̀ lómi pé òun ní apààyàn lómi pé ó ní òun ọ̀rẹ́ yẹn kan tó sọ pé ọ̀rọ̀ tó ń wí yẹn àdìsí ò rí bẹ́ẹ̀ ó dàgbà wá sọ báwọn ni òun wá òun wá òun tọ́ ni òun ọ̀rẹ́ yẹn kọ́ sọ báwọn bí ọ̀rọ̀ tí a sọ fáwọn oní amúkùtàn àwọn INEC chairman tí a sọ fún wọn pé kí wọ́n yọ tí wọ́n lè wọ́n ń kúrọ́ àwọn náà gbé irọ́ làwọn pa wọ́n ń kúrọ pé wọ́n ní kí wọ́n yọ tó kọjá Christian kéjà wa kọ́ nígbà tí mọ́ríkà sí ìgbà ìta àtúnṣe ṣe ẹnìkan láàrín àdó kàánú sọ wípé ah ọ̀rọ̀ tí wọ́n yà wọ́n Yorùbá Muslim scholar fi sọ ẹ̀wẹ̀ ó jìnnà gan-an ó ní wọ́n sọ pé ah sọ pé kó mọ́ kọ́ yọ tó jẹ́ Christian ebi Morris kini gan Morris kini gan ó wù àbí bí Christian yẹn ni wọ́n kọ́ sọ pé kó mọ́ yọ ah, bóun ni tún yẹ ó ṣòwò tó ṣe ti president tó ṣe ti wọ́ọ̀lì college ti U12 wọ́n wọ́n Christian ẹlẹ́yìn kan tó kún wọ́n yọ àlẹ́lẹ́ yìí òkúrọ́ ni òkúrọ́ ni wọ́n ní wọ́n ń pa àwọn Christians ní Nàìjíríà bó ọjọ́ tó sọ̀rọ̀ wọ́n tó sọ̀rọ̀ kan wọ́n lọ́rọ̀ sọ̀sọ̀ pọ̀ olóní ẹ̀jẹ̀ fódíò ní ń bẹ lára àwọn mùsùlùmí ni wọ́n fi ń pààyàn ọmọ ìrànlọ́wọ́ ṣé fódíò pààyàn ó ní eléyìí ò dàrú eléyìí ò gbọ́dọ̀ jẹ́ lídà ẹnì kankan wọn wà á ráyè láti challenge ọ̀rọ̀ yẹn wọ́n sọ pé wọ́n ní tìlú jẹ́ christian ọ̀rọ̀ tí supreme council wá sọ tí wọ́n gbàgbé tí council of uh, Consign muslim council tí wọ́n wá fún wọn lẹ́sì yìí ọ̀rọ̀ yẹn wọ̀ wọ́n láàgán ó di wàhálà ọ̀fà mímọ́ sọ pé always kìí ṣe ọ̀rọ̀ tẹ̀kọ́ islam nìkan ẹni tí bá bẹ́ẹ̀ sọ ẹ máa sọ pẹ̀lú hujja tí a bẹ́ẹ̀ takò yàn ìmáàmù ní òun sọ pé tí a bá ti rí aṣíwájú kan tẹ́lẹ̀ mi bá ti wá síwájú kékeré rẹ̀ aṣíwájú ẹ pa nẹ́sì Qur'an nẹ́sì hadith ni ìmáàmù mùsùlùmí gba hadith yẹn wa mo rántí dáadáa mo ti pé mo wà involve nínú kéèsì ti Dr. Gumi nígbà tó dé tọ́sẹ̀ dé yẹn tó ní òun withdraw leadership àwọn ìzálà Jos òun withdraw leadership àwọn ìzálà Kaduna àfẹ́ àkàrà ìzálà wọ́n pè mọ́débò ńzọ́zọ́ ó ní ọ̀yẹ fún wọn paani ọ̀rọ̀ di kọ̀tùwọ́yà kan tó wá pé gọ́ọ̀mẹ̀ntì dá sí ayé makarfin àwọn apè wá sí mẹ́tì àwọn aníbẹ̀ ni àdìsí ló ń gbọ́kànlé àdìsí ló ń gbọ́kànlé àfa àtòbìtò báwọn ó ní àlejò sọ pé tẹ bá rí àwọn jẹ̀mọ́ ìkàtúmọ̀ wà tí wọ́n ní aṣíwájú tí ò sí wàhálà láàrin wọn tí ò sí wàhálà láàrin wọn tẹ́lẹ̀ kẹ́ bá wá dé tó bá lóun fẹ́ bá síwájú aṣíwájú rẹ̀ kẹ́pa ni mo wá ní bó náà gbọ́n tó wí síkìl hadith yóò sí mẹ́wọ̀n tí ò sí wàhálà láàrin o tí àwọn ìdálà àjọsà àti ìdálà kàbíyàn tí kò sí wàhálà láàrin o mo ní gbọ́dọ̀ tó fẹ́ yọ kó mbẹ̀ yẹn ó lágbára tí bó ṣe rẹ̀ nù tí ò sí wàhálà láàrin o nàìjíríà kò sí wàhálà láàrin wa nípa àrọ leadership sultan of sokoto ẹwà àdìwọ náà wàá fẹ́ máa sọ̀rọ̀ di leader ẹ pa ni ọ̀rọ̀ yẹn ó dùn wọn gan ọ̀rọ̀ kí rahimahullah tó sọ pé siyasa ya fi sẹlẹ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo ni ẹ ó ní gbogbo kó islam márùn gbogbo ẹ siyasa wà mí bí wàá sí siyasa bí alẹ́ ṣe ó ní the first one kó la ilaha illallah òun gan ni mail muhammadu rasul eh, lídà yín jẹ́ màkọ́ yín náà ni muhammad siyasa abẹ́mu ẹ kírun ìkàmù sọlá tani ó kírun fún yín imam siyasa abẹ́mu àtiwájú bẹ́mu a lè ní imam méjì ẹlẹ́ẹ̀kẹta zakat khudh min amwalihim sadaqa tani ó gba zakat yẹn lídà siyasa abẹ́mu siyam ayẹgbàwẹ̀ tani ó gba pé bẹ̀rẹ̀ àwẹ̀ lídà sọ ẹ bá ti challenge le authority leadership yìí ó ti challenge yẹn náà nìyẹn tó máa rọ́ọ̀sù wọn àsọ̀fọ̀ ẹnì kan bá níbi ìṣẹ̀lẹ̀ pé òun rọ́ọ̀sù àbẹ́bí ni sọ́ọ̀gbà ilá ilẹ̀ ilẹ̀ ọ̀gbọ́ sọ́gbà ẹni tí kìlá ìpínpọ̀ gbà rẹ̀ níjọba kan wọn jẹ́ fi ń ṣe ọdún àbí àbí wo ni wọ́n ń ṣe bẹ̀ lọ́sàn-án àbẹ́bí ni ẹ̀sọ̀ fún ọ káwọn yẹn lọ sí ìdí lọ́la ó di ẹ̀ ń wọ́n ti rọ́ọ̀sù ti ọdún àwọn yẹn ń gbàwẹ̀ nàbí yẹn sọ kókó lọ́kà kó fi àwẹ̀ lẹ̀ àmọ́ eid dé ọdọ̀ ọ̀la ó di wa tó ọ̀rọ̀ tí ìmáàmù kúmọ̀ yọ sọ yẹn ó lè lágbára ní gbàgbé pẹ́pá òun náà wà pàrọ̀ bẹ́ẹ̀ ó ní ìsọpẹ́ ìlépa yẹn o ìsọpẹ́ ìlépa yẹn o ìlà lágbègbè jà ariwo yìí kọ́ la fẹ́ lò ẹ̀mú kú jà wá nígbà tá a fi sọ̀rọ̀ pé fọlá nẹ́bí tọrọ fọlá nẹ́bí tọrọ táwọn èèyàn yín yarí ńlẹ̀ tí wọ́n yarí oríṣiríṣi tíra mọ́kànlá la post bẹ́ẹ̀ la tẹ̀ síbẹ̀ yìí táwọn sọ péjì sórí sọ̀rọ̀ yìí ààrẹ lè kẹ́ wọn mú yà wáyé pé kò rí bẹ́ẹ̀ ó tọ̀rọ̀ náà àdìkẹ́ mú jà wá ẹ máa pariwo kan tí ò wúlò ha tó burahana bravo wáṣù mo ń bọ́ ọjà lórí ọ̀rọ̀ yẹn òṣìṣẹ́ lórí ẹ̀ ẹ̀yin lẹ́gbẹ́sẹ̀ lọ́nà yín gbà yẹn pé ha tó burahana kò nǹkan tó sọ oníwọkọ ìwọkọ àmọtí ẹgbẹ́ ọmọ lẹ́yìn ni àti burhana ẹmú burhana yìí wá ó di ẹyin ọ̀kan náà wọn kèfèrí maka ó lè bá nẹbi sallallahu alaihi wasallam ó lè kó mọrọ sọ ni nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ maka ni ẹnì pé nínú àwọn Lárúbáwá wọn máa ní fasaha ó lè bá nẹbi pé ìwọ Muhammad tí wọn lọ gbọ́n ni àbí bàbá rẹ àbí bàbá bàbá rẹ ẹ̀sìn dáhùn ṣe tí wọ́n ní kọ̀dà yìí bàbá bàbá rẹ̀ ajọ́ ń ṣe é nì sọ ọgbọ́n ju bàbá bàbá rẹ̀ lọ nì ó rò pé òun ti sọ̀rọ̀ tí tó lágbára ànábì kan ká àyà Qur'an fún mi ó ní ah ó ti tó tó tó tó tó tó tó ó ti tó tó tí wọ́n padà lè bá àwọn èèyàn rẹ̀ pé ó bá ní káàì ọ̀rọ̀ tí wọ́n yẹn sọ kìí ṣe síhìrì kìí ṣe ìdánì ọ̀rọ̀ tí ń sọ kìí ẹ̀sùn kìí ṣe ṣíẹ̀rì ni. ọ̀rọ̀ yẹn ládùn ó lè ráyè gbọ́nú ọpọlọ yẹn Abuja ó ní mo ti mọ̀ mo ti fura wọ́n lọ jẹ gbèsè so Muhammad gbà pé òun san gbèsè rẹ̀ ó ní ọ̀rọ̀ tí Muhammad sọ yìí mo fẹ́ ká fura sí fa ẹ jẹ́ àràn lọ́wọ́ ibà máa wá ni ni kọ́ wọlé ó ní gbogbo ayé lọ́lọ́run sí ni kọ́ kárí gbogbo ayé àwa náà lóbi yóò jẹ́ iyì wa ní iyì wa àwọn ọmọ wa ló gbé gbogbo nǹkan tí gbogbo ayé fi gbà wá tó wá sì jẹ́ pé irọ́ nípa ìtawó ti kọ́ lọ́mọ wa lé ti fura pé ọ̀rọ̀ yẹn ti wọ̀ la ó ní halawa ó ní ọ̀rọ̀ yẹn ó dùn ó dùn ó dùn Abuja ti pé ọ̀rọ̀ yẹn fẹ́ wọ̀ la ni mo gbọ́ pọ̀ jẹ gbèsè Muhammad ó sì sọ pé wọ́n sọ gbèsè rẹ nítorí ẹ̀ ló fi fẹ́ gba tiẹ̀ ọ̀ ní a ah, èmi ìtúndínlẹ̀ tí wàá pé ọ̀rọ̀ sí Abuja ń sọ ọfẹ máa ọfẹ máa gba ọfẹ máa gba Islam ni ó di sọgbọn bọrọ ń ṣeré nìyẹn ọ̀rọ̀ tí ìmọ̀ọ́mọ̀ kúmọ̀ ń sọ̀sọ̀ ó lè lágbára ipá musa mo ní ọ̀dàbí ọ̀rọ̀ àwọn ará Ọ̀yọ́ ni àwọn Ọ̀yọ́ wọ́n ti dá panel of sharia alẹ́ lẹ́kọ̀ọ́ tipẹ́tipẹ́ in fact èmi gan musa ṣe kí a máa ń tí wọ́n ti lẹ́kọ̀ọ́ ní Ìbàdàn ní wọ́n ṣe panel of sharia alẹ́ ẹni kan takò wọn wọ́n yìí dálẹ̀ lógún ọ̀sán wọ́n ti dálẹ̀ lógún nìbàdàn nígbà táwọn ọ̀yọ́ fẹ́ ṣe tiwọn wọ́n máa ju bọ́ọ̀mù pé àwọn fẹ́ dá ṣẹ̀ríà kọ sílẹ̀ wọn ò pè ní federal ọ̀fà uh, ṣẹ̀ríà uh, wọ́n ní ṣẹ̀ríà court ọ̀rọ̀ ẹ bá di court tó pé òun àwọn christian bá yarí wọ́n bá yarí wọ́n bá gbọ́rọ̀ lọ court wọ́n bá pariwo làwọn kan bá lè bá gómìnà Ṣèyí Mákindé wọ́n bá ní ìwọ Ṣèyí wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ nípa sẹ̀ríà ní ọ̀yọ́ sí ọ̀ sọ̀rọ̀ ó ní àà ah, ah. ó ní constitution ló gbóhùn láyé láti máa jẹ gómìnà òyìn kìí ṣe pé òun gbọ́dọ̀ yìí lọ constitution nàìjíríà ló kọ́ ǹjọ́ mọ gbọ́dọ̀ yẹn ah, mo láti win ó ní constitution ló gbóhùn láyé láti máa jẹ gómìnà òyìn sápẹ́ constitution bá gbà wọn láàyè òun ní takùn tóun ó dápẹ́ constitution bá gbà wọn láàyè láti ṣe sẹ̀ríà òun ní takùn àà sì mọ̀ pé bàbá gírágbá sẹ́yìn mo sọ fún yín bàbá gírágbá búlọ̀ ó di àtiwọ́ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ó di bàbáńdàgbà tiẹ̀ yẹn torí ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ sẹ̀ríà yẹn ó di wàhálà gẹ́gbà àwọn yẹ bàbáńdàgbà àwọn Abíọ́lá àwọn Dàsúkì tí wọ́n work out ní constitutional assembly ẹ fi ọ̀rọ̀ sẹ̀ríà síbẹ̀ àpọ́mọ̀ àbíkíní gbàgbégi bàbáńdàgbà jẹ́ àyípọ̀mọ̀ òní chairman panel yẹn wọ́n yàn lọ ní kí ní bá sọ fún wọn bàbáńdàgbà sọ fún wọn ọ̀rọ̀ ṣẹ̀ríà lógun èrè àdìpọ̀ filẹ̀ kí wọ́n sọ pé ṣẹ̀ríà kìí ṣe nàìjíríà lọ ni àmọ́ state tó bá wù ú láti ṣe kó gbà láyè láti ṣe àmọ́ ànípe ní nàìjíríà national law níbi àwọn ti kì plus yẹn bọnú ọ̀rọ̀ ṣẹ̀ríà wọ́n di iṣẹ́ tí ọba ṣe nìyẹn jẹ́ ìròyìn àwọn iṣẹ́ tó ti pọ̀ nínú fọ́ lómi tó ń wo mi káàkiri o ojúṣe oic olúgbàlà oic kí tí ì bá ṣe pọ́lọ́ ọba sáànù wa táwa ní wáyé gbogbo sukuk tá a rí nìsí gbogbo idb hospital tí wọ́n kọ́ yẹn kọ́ lọ́wọ́ dé kó kó fẹ́sẹ̀ nàdà bó jẹ́ lọ́rọ́ hospital yẹn kó jẹ́ tí wọ́n kọ́ sí mọ̀lẹ́yà irú òfì tọ́wọ̀ ní orí òfì tí bàbá ìdè náà lòún náà wọ̀ àwọn haúsá gan ẹnìkan ló gẹ̀ ṣe kútùbà gbogbo ọ̀rọ̀ méjèèjì láti